aṣọ tí a dì tí a rẹ ṣèbóhun ló ń jẹ́ àdìrẹ a ní ibilẹ̀ a ní batiks a lè dín ní ẹlẹ́kọ tàbí machine aṣọ ìlú Ẹ̀gbá ṣáà ni àdìrẹ jẹ́ gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká gbàṣà ilẹ̀ wa lárugẹ Yorùbá culture is the best yẹ ẹ̀yin tèmi Aláyọ̀ melody singer the global legend of orchestra number one àkókò tá a wà yìí abala yìí ní abala òwe mo máa ma mú àwọn òwe kan jáde láti inú àpótí ń bí màá ma sọ fún wa ẹ máa bá mi ká lọ. òwe tí mo kọ́kọ́ mú dání yìí sọ wípé bí a ti rìn là ń kó ni ìyẹn túmọ̀ sí wípé bó bá ṣe múra ni a ṣe máa bá ẹ sọ̀rọ̀ má sọ pé torí pé o jẹ́ mechanic o fẹ́ lọ ṣiṣẹ́ níta kó wá wọ aṣọ iṣẹ́ yẹn o lè kó aṣọ iṣẹ́ sínú àpò ibò mìíràn kí o dẹ̀ wọ aṣọ míì jáde nítorí pé bá a ti rìn là ń kó ni bí o bá fẹ́ lọ sí ibi iṣẹ́ kan tó o bá múra dáadáa àwọn èèyàn wọn ò lè àtẹ́ǹdì sí ẹ dáadáa so bí a bá ṣe rìn là ń kó ni ẹ ṣe ẹ máa bá mi ká lọ. ẹgbẹ́ náà wá kẹgbá tún pa wá ẹ mú gègé kẹ wá kọ lẹ́tà orin. ta ló yẹ ká finú tán ta ló yẹ ká sá fún. eléyìí tí mo tún fẹ́ mú rẹ o kí ni ìtumọ̀ òwe yìí àgbà kì wà lọ́jà kí orí ọmọ tuntun ó wọ́ ìyẹn ni pé níbi tí ọmọdé méjì bá ti ń jiyàn láàárín ara wọn àgbà tó wà níbẹ̀ òun ló ti rí ìrírí òun ló máa fi ìrírí bá wọn sọ̀rọ̀ wípé eléyìí tẹ́jọ́ ń jiyàn sí láàárín ara yìí bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí bó ṣe rí bó ṣe rí rèé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́ ibi tí àgbà bá ti wà kò gbọ́dọ̀ sí wàhálà níbẹ̀ ibi tí àgbà bá wà gbogbo nǹkan bẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe déédéé ni wọ́n ṣe sọ pé àgbà kì í wà lọ́jà orí ọmọ tuntun wọ́ ẹ máa bá mi ká lọ. ó tún ti rò ó mo rò ó délẹ̀ parí òwe yìí a kì í nígi lóko ká má mọ èso rẹ̀ ìyẹn ni wípé ẹni tẹ́ ẹ bá jọ ń ṣe wọléwọ̀de o gbọ́dọ̀ lè sọ pé irú èèyàn báyìí lẹni yẹn jẹ́ ẹni tó bá ń bá ṣe ẹ gbọ́dọ̀ jọ mọ irú ìwà tí ẹ jọ ń wù ìyẹn ni pé a kì í nígi léso lóko ká má mọ èso orí ẹ̀ ẹni tó bá ń bá ṣe táwọn èèyàn mọ̀ yín papọ̀ o gbọ́dọ̀ mọ̀ dáadáa ọ̀hún ní ṣìwà mú ẹ ṣe mo tún ti ń rò délẹ̀. ènìyàn ló ń wojú ọkàn ṣálọ ọlọ́run mi wò ó wá sọ pé jẹ́ẹ́sẹ̀ o ṣé kò sọ́mọ mọ́ nílé wọ́n lọ́mọ kékeré tó tún kú dáàbìbì ló ń jẹ́ ó bẹ ní inú igbó. eléyìí tí mo mú sọ wípé ẹni tí ó ṣe òfin má délé mi òfin méjì ni ó ṣe o torí ìyẹn mi ò mọ yẹn o ká má parọ́ ká má jalè ibi téèyàn ò sí ọlọ́run wà níbẹ̀ mi ò mọ̀ mo múlẹ̀ jẹ́jẹ́ mo tún ti ti ọwọ́ bọ̀ mò ń rò mò rò mò rò mò rò mo rò mo tún ti mú mi o hmm. eléyìí sọ wípé àgbà tó jẹ́ ajẹ́ ìwẹ̀yìn fúnra rẹ̀ ni yóò ru ẹrù rẹ̀ délé àbí ru abọ́ rẹ̀ délé ìyẹn túmọ̀ sí wípé àgbàlagbà bóyá o wà níbi tó o ti ń jẹun lọ́wọ́ ọmọdé wà ń bẹ̀ o ò fún lóúnjẹ yẹn jẹ tó o bá ti jẹun tán fúnra ẹ ló máa palẹ̀ mọ́ tó bá wà níbi iṣẹ́ kan tí ó ń dára fún ẹ díẹ̀díẹ̀ àwọn tó wà lẹ́yìn ẹ náà jẹ́ kó máa kán sáwọn náà lójú tó dá àwọn á lè máa gba báàgì lọ́wọ́ ẹ tó bá ń bọ̀ àgbà tó jàjẹ́ ẹ̀wù ẹ̀yìn fúnra rẹ̀ ni yóò ru àbọ̀ rẹ̀ délé ẹ ṣeun. ènìyàn nígbà rere kò mọ ọmọ ọgbà bíi ọjọ́ kan ènìyàn nígbà rere kò mọ ọmọ ọgbà ibi tó bá múre wá. lẹ́ẹ̀kan sí i orúkọ mi ni Prince Akínọlá Ayọ̀ọlá Michael tí gbogbo èèyàn mọ̀ sí Aláyọ̀ Melody Singer number one.